káàsán o. ẹ káàsán o. sí àlàáfíà ni. adúpẹ́ ọ̀rẹ́ mi mo fẹ́ bi ẹ́ ní nǹkan ìwé ọlọ́run sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ àti wípé ọkàn tí ó bá ṣẹ̀ yóò kú ọlọ́run wa ọlọ́run òtítọ́ ni nítorí kí ni ó ṣe ń fi ìyà jẹ wá nígbà tí ẹ̀ṣẹ̀ wa kì í ṣe àṣìṣe wa èṣù lé ó wá sí ọ̀dọ̀ wa tí ó sì mú wa dẹ́ṣẹ̀ ǹjẹ́ òun kọ́ lé ó yẹ kí ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ náà. lóòótọ́ ọlọ́run wa jẹ́ ọlọ́run òtítọ́ lóòótọ́ ọlọ́run dá wa láti yan lẹ́rìn búburú àti rere kò fẹ́ kí a ṣe rere tí a kò bá fẹ́ ṣe rere ní ọ̀nà mìíràn kò fẹ́ kí a ṣe búburú bí a kò bá fẹ́ ṣe rere ní ọ̀nà mìíràn ó la ọ̀nà mìíràn sílẹ̀ kí láéláé bá ṣe ṣá ṣe rere tí a kò bá fẹ́ ṣe búburú. kí ni eléyìí jẹ́ kì í ṣe èṣù ló mú wa ṣe búburú ni. lóòótọ́ èṣù jẹ́ ọ̀tá ọlọ́run ó sì ń wá ọ̀nà kí a lè sin òun ká sì fi ọlọ́run sílẹ̀ lóòótọ́ lọ́jọ́ kan ọlọ́run yóò mú èṣù àti àwọn tí ń tẹ̀lé lẹ́yìn ó gbogbo wọn lọ sí inú ọ̀run àpáàdì èṣù yóò jẹ ìyà tirẹ̀ a ní láti tẹ̀lé èṣù a ní àyè láti fi òun sílẹ̀ ọlọ́run wípé tí a bá tẹ̀lé òun òun yóò wà nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ó wípé òun yóò fi ọkàn titun sínú wa pẹ̀lú ọkàn titun yìí a kò fẹ́ láti ṣẹ̀ a ní láti tẹ̀lé èṣù ìwé ọlọ́run wípé yan ẹni tí ẹ̀yin yóò sìn lénìí ẹnì kọ̀ọ̀kan láti yan tirẹ̀ bí a kò bá tẹ̀lé ọlọ́run aláti tẹ̀lé èṣù ṣùgbọ́n a kò lè ṣe àwọn méjèèjì bí a bá ṣẹ̀ kì í ṣe ẹ̀bi fún àwọn ọ̀rẹ́ wa tàbí ọ̀tá wa kì í ṣe ẹ̀bi èṣù pẹ̀lú ẹ̀ṣẹ̀ wá láti inú ìfẹ́ ọkàn wa ọ̀nà tí a lè gbà rídìí ẹ̀ṣẹ̀ ni pé kí a gba ọkàn tuntun tí ọlọ́run fẹ́ sínú ọkàn wa nígbà náà láti yàn láti múná ọlọ́run dùn. ọ̀nà wo ni ènìyàn ṣe ní láti rí ọkàn tuntun yìí gbà? olúwa tóbi ní ọlá ó sì ní ògo báwo ni èèyàn ṣe ní láti tọ ọlọ́run lọ láti gba ọkàn tuntun yìí. lóòótọ́ ọlọ́run jẹ́ ológo ó sì tóbi ó kórìíra ẹ̀ṣẹ̀ òun kò sì lè gbà wá bí a bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ nítorí ìdí èyí òun pàpà wá sí ayé yìí láti fi ara ẹ̀rú bọ lórí gàgbélébù fún ẹ̀ṣẹ̀ wa nípa ọ̀nà báyìí ó ṣe agbára èṣù ọlọ́run yóò gbà wá bí a bá tẹ̀lé òun nìkan ṣoṣo fún iṣẹ́ tí ó ṣe lórí gàgbélébù fún ẹ̀ṣẹ̀ wa àti bí a bá fi gbogbo ọkàn wa fún òun nìkan ṣoṣo yóò fún wa ní ọkàn titun ẹ̀mí rẹ̀ yóò fún wa ní agbára láti kọ èṣù sílẹ̀ nígbà náà ni ọlọ́run yóò mú ìyà tó ti pèsè sílẹ̀ fún wa kúrò ṣùgbọ́n bí a kò bá gba gbèsè tí ọlọ́run ti san lórí igi alátìjìyà fún ẹ̀ṣẹ̀ wa kò sí ọ̀nà tí a lè gbà yọ. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni ọlọ́run wá sí ayé tí ó sì kú fún wa. lóòótọ́ ó gbé ara ènìyàn wọ̀ nígbà náà ló pe ẹ̀ ní jésù kristi ó jẹ́ ọlọ́run ó sì tún jẹ́ ènìyàn òun lè kú nítorí pé ó jẹ́ ènìyàn ṣùgbọ́n ikú kò ní agbára lórí rẹ̀ nítorí pé ó jẹ́ ọlọ́run ó jí dìde ó sì lọ síbi ipò rẹ̀ ní ọ̀run bí a bá gba òun gbọ́ a kò ní láti jẹ ìyà ní ọ̀run nígbà tí a bá kú ọkàn wa yóò wà pẹ̀lú ọlọ́run títí láéláé